شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان الحمد لله الذي جعل شهر رمضان شهر اعمال الاخره والصلاه والسلام على نبينا محمد وعلى آله وأصحابه الأنصار والمهاجرة إن خير الحديث كتاب الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدثاتها وكل مهدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته <clears throat> adúpẹ́ fún ọlọ́run ọba wa ọba Allah ọba tí ó ṣe oṣù Ramadan ó ṣe ní oṣù kan tí a máa fi ń dájọ́ sọ́run tá a máa fi ń jọ́sìn fọlọ́run láti lè gbalada tó bá dijọ́ àlìkìyàmọ̀ ọlọ́run ṣe oṣù Ramadan ní oṣù jọ́sìn oṣù tí a máa súnmọ́ ọlọ́run ọba ń bẹ̀ tá a máa fi ṣiṣẹ́ olóore síwájú ọlọ́run èyí tá a lọ lè bánjọ́ alikiyama ọlọ́run ọba aláàtí yóò gbé Ramadan náà kalẹ̀ fún wa adúpẹ́ fún ọlọ́run ọba náà abẹ́ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ gbogbo àwọn ìjọsìn tó wà ń bẹ̀ kọ́lọ́mọ́sá fẹ́ ní kọ̀ọ̀kan wa ṣe ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run àánú ọlọ́run kó bá òjíṣẹ́ ọlọ́run anábì wa Muhammad kó bá gbogbo àwọn aráalé àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ èyí tó dáa jù ní ọ̀rọ̀ tí yẹn máa ń jòkó gbọ́ òun náà ní ọ̀rọ̀ tí ó ṣàǹfààní fún yàn nílé ayé bí àtijọ́ alikiyama òun náà ni ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú alukur'an ojú ọ̀nà téèyàn máa ń tọ̀ téèyàn sì máa ń kẹ́kọ̀ọ́ nípa rẹ̀ òun náà ni sunna anabi wa muhammad sallallahu alayhi wa sallam òun náà lójú ọ̀nà tó dáa jùlọ gbogbo tí wọ́n bá ti dálẹ̀ tí wọ́n pè lẹ́sìn tá a bá ti rí evidence nínú alukur'an àrà kọ́ọ́lẹ̀ nínú sunna kò sá kọ́ọ́lẹ̀ nínú alukur'an àdádálẹ̀ ni ìṣìnà ni ọlọ́mọdé á sinna o gbogbo àwọn tí wọ́n ti ṣìnà lọ kọ́lọ́mọ́sá dá wọn padà sínú súnà àwa tí a wà ń bẹ̀ kọ́lọ́mọ́sá fẹsẹ̀ tiwa náà múlẹ̀ dáadáa èyí tá a ti máa ṣe nínú súnà náà kọ́lọ́mọ́sá jáde máa ṣe àtàwa àtàwọn kọ́lọ́sí gbogbo ní ọmọ àlìjánná èyí tí a fi ṣèdánilẹ́kọ̀ọ́ ní àárọ̀ yìí òun náà ni al-a'malu fi shahri Ramadan àwọn iṣẹ́ tá a máa ṣe nínú oṣù Ramadan gbogbo àná ni a mọ̀ pé oṣù Ramadan oṣù iṣẹ́ ni oṣù báàdà ni oṣù tẹ̀yẹ̀ máa ń súnmọ́ Ọlọ́hun Ọba ni kí wọ́n làwọn báàdà tá a máa ṣe ń bẹ̀ kọ́mọ̀ jẹ́ pé ọ̀tọ̀ ni tí wọ́n dá ṣe ọ̀tọ̀ ni tá à ń ṣe àdúnìyà ẹ̀yọ́ màyá mi lọ́kùnrin lóbìnrin ẹja lọ lè mà kájọ dá wa lójú pé ilé ayé tá a wà yín dárul amal ilé iṣẹ́ ni ibi lèèyàn ti ń ṣiṣẹ́ ilé ayé ń bí láti máa ṣiṣẹ́ wal akhiratu darul jaza tába ti jáde láyé tába ti dákẹ́ tá a bọ́ sí inú sàárè tá a wá dìde kó inú sàárè bọ́ sí gbangba alikiyama wọ́n ní kò sí kankan tó kù tá a máa ṣe lálikiyama tó ju kágbẹ̀sán lọ ilé ẹ̀san méjì ló wà alijannatu wan nar alijanna ọlọ́run ilé ẹ̀san ni fáwọn tó bá sin lọ́hùn ẹlẹ́ẹ̀kejì òun náà ni iná ọlọ́hun abẹ́lẹ́wọ̀n ọba nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa kọ́lọ́hún mọ̀jà wọ náà mọ̀sẹ̀ wà lọ́mọ náà mọ̀jà lọ lè nínú iná ọlọ́hun wọ́n mi ní àmàlì àkìrà nínú àwọn iṣẹ́ tí a lọ gba ẹ̀san rẹ̀ níjọ́ àlìkìyàmọ̀ nínú àlìjẹ́nà òun náà ni sọ́ọ̀mù rọmọdọ́n òun náà ni àwẹ̀ rọmọdọ́n gbogbo àwa tá a bá gbàwẹ̀ a lọ lè gbẹ̀san ààwẹ̀ wa tó bá di ìjọ alikiyama wọ̀wọ̀ ìbádàtú wọ̀wọ̀ ìbádàtú sanawiya ààwẹ̀ Ramadan tá a wí ìjọsìn ni tó jẹ́ ìjọsìn ẹ̀kan lọ́dún. amarallahu biha ọlọ́run pàṣẹ ọlọ́run pàṣẹ yìí pé ẹ̀ẹ̀kan ni ká máa gbà á lọ́dún wakana rasulullah sallallahu alayhi wa sallam anabi wa muhammad sallallahu alaihi wa sallam kana yubashiru asahabahu bimaji ishahari ramadan anabi a máa dùn àwọn sahaba nù tí ramadan bá ń bọ̀ anabi a máa dùn wọ́n nù anabi a máa dùn wọ́n nù kí ni anabi fi ń dùn wọ́n nù anabi a máa fi ramadan a máa fi dùn àwọn sahaba nù ipe ẹ máa dùnnú ẹ máa dùnnú àwẹ̀ ń bọ̀ àwọn sahaba ridwanullahi alaihim wọ́n ní idha kana awwalu laylati min Ramadan tí oṣù Ramadan bá ti lé tóṣù Ramadan bá ti dé tó bá ti wọlé ànábì máa ń sọ fáwọn sàhábà pé futihati abwabul janna gbogbo àwọn ojú ọ̀nà àlìjánà pátá téèyàn máa ń wọ̀ wọ́n ti ṣí gbogbo ẹ̀ kalẹ̀ wa gulliqati abwabu jahannam gbogbo àwọn ojú ọ̀nà jahannama ojú ọ̀nà iná ọlọ́run wọ́n ti gbogbo ẹ̀ wọ̀súfìdá ti ṣayàtúnú gbogbo àwọn àlìjànú tí wọ́n máa ń ti ọmọ èèyàn tí ó fi máa ṣẹ lọ́hún tí ó fi pa ẹ̀sìn tì àbí yóò máa sọ̀rọ̀ ojú láti sin lọ́hún wọ́n dè wọ́n ní ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ ìtumọ̀ ni pé wọ́n di wọn lọ́wọ́ wayunadi munadin wọ́n máa wá pariwo wọ́n máa sọ pé ya bagil wọn lọ́la wọn máa sọ pé ya bagil khayri àwọn afa kan wọn làwọn màláìka ni wọn làwọn màláìka wọn máa sọ pé ya bagil khayri gbogbo ẹ̀yin tẹ́ bá ní oore ṣe tẹ́ fẹ́ ṣe rere tẹ́ fẹ́ ṣe ìjọsìn ya bagil khayri ya bagil khayra gbogbo ẹ̀yin tẹ́ bá ní iṣẹ́ rere ṣe tẹ́ tẹ̀síwájú aqbil ẹ̀ tètè yára ṣàṣà ẹ tètè múra ẹ tètè fèsì àwọn sẹtẹfẹsẹ nínú Ramadan ẹ má jìn kankan ṣe kínní ẹ má jì ó yí ojú oyin kó ẹ má jì ó distract yín wọ́n ní wọ́n máa wá sọ pé akbil akbil ẹ tètè fèsì ìtẹ́bàmọ̀ pé ẹ fẹ́ ṣe nínú Ramadan kí Ramadan ò tó tán wàyà báàgì sharra wàyà báàgì sharra gbogbo ẹ̀yin tí ẹ bá pinnu tẹ́ ẹ sì tún láníyàn yìí pé aburú tẹ̀ ń bá bọ̀ ẹ sì máa bá a lọ nínú Ramadan yà báàgì yìí ṣàrà gbogbo ẹ̀yin tí ẹ bá tún ní ẹ̀mí pé ẹ tún fẹ́ máa bá ẹ̀ṣẹ̀ lọ nínú Ramadan àwọn ṣẹ́ ńlá bíi tẹ́ ń ṣe bọ̀ ẹ tún fẹ́ máa bá a lọ akọ́ṣẹ́rì akọ́ṣẹ́rì ẹ dára yín lọ́wọ́ kọ́ ẹ fi lẹ́wọ́ nítorí pé wálélá yẹ̀wò takọ́ ohun mìíràn náírì lálàálẹ́ lálàálẹ́ ọlọ́run ọba aláwọ̀ máa yọkùn ná kúrò lọ́rùn àwọn èèyàn wọ̀dá àlékàfé kúlélẹ̀ ìlà ní gbogbo alaalẹ́ nínú oṣù Ramadan ẹni bá fẹ́ kí wọ́n yọkùn ná kúrò lọ́rùn kó tètè tara bọ́ṣẹ́ nínú Ramadan kó lè bá wà àwọn tí wọ́n pò rẹ̀ nínú ná gbogbo àwọn ìjọsìn tẹ́ ẹ máa ṣe tẹ́lẹ̀ ẹ máa tẹra mọ́ kọ́lọ́wọ́n bá aláwọ̀ lè ṣí yín máwọn tọ́lọ́wọ́n bá aláwọ̀ pọ̀ ó kọ rẹ̀ rẹ́ nínú ná torí pé wadhalika fi kulli layla ànábì ní gbogbo alalẹ́ kọ̀ọ̀kan tá a ti ń sinú tán báyìí ìní wọ́n máa feríjì àwọn èèyàn wọ́n sì máa pọ̀ kọ́ àwọn rẹ̀ nínú ná ipe wọn dọ́mọ àlìjánná ẹ̀yọ́ màyá mi ló sì jẹ́ pé inú Ramadan sẹ́kọ̀ndì kan báyìí àyè fi ṣeré ìṣẹ́jú kan àyè fi ṣe tí ò nítumọ̀ wàkọ́dà rasulullah sallallahu alayhi wa sallam anabiwa muhammad sallallahu alayhi wa sallam nínú ẹgbẹ́ wa kan wọn lànàbí ní fa'arullaha min anfusikum khayra fa'arullaha ẹ tètè tí àwọn sẹ́tẹ̀ ní nínú àwọn sẹ́ẹ̀rí ẹ tètè síwájú ẹ gbé síwájú ọlọ́run qaddimuha ilallah gbogbo àwọn sẹ́tẹ̀ bá lè ṣe tipa yín bákà láti ṣe ẹ má sọ̀rọ̀ jù fa inna shaqiya nítorí pé olórí burúkú nínú àwẹ̀ mọ̀nì hurima fihi rahmatullah òun náà lẹni tí ń bẹ nílé ayé tó sì jẹ́ mùsùlùmí ó wá jáde kúrò nínú Ramadan àánú ọlọ́run wa lé paba ànábì ní olórí bú nìyẹn ọlọ́mọṣẹ́ wa lórí bú jama nínú oṣù oṣù àánú wọ́n fẹ́ ṣàánú rẹ̀ wọ́n sì ní kó o ṣèbádà ọba tún ṣe wọ́n ní ọ̀fẹ́ sẹ́lẹ̀ ọba tó ń kọ̀ntínú ẹ̀ṣẹ̀ tó ń ṣe é bọ̀ tẹ́lẹ̀ náà ajẹ́ pé wọ́n lọ fẹ́ sọ̀rọ̀ àìdó lórí burúkú ànábì ni wọ́n máa fún àánú ọlọ́wọ́n máa fún àánú rẹ̀ yọ máa ṣàánú àwọn èèyàn ní jojoojúmọ́ ní gbogbo ìgbà nínú Ramadan lọ́sàn-án lóru ìwọ́n tó wá ń sọ fọ́lọ́n pé ọ̀fà àánú rẹ̀ torí ẹni tí wọ́n ti ń ṣẹlẹ̀ nínú Ramadan yìí ti ń sọ ni pé òun ò nídìí àánú ọlọ́run wa min afdalil a'mali fi shahri Ramadan ẹ̀yọ́ miami Ramadan oṣù iṣẹ́ ni nínú àwọn iṣẹ́ tó ní ọlájù nínú Ramadan tá a mójútó tẹnìkọ̀ọ̀kan wa tí a ṣàkólé kan lérí ẹ̀ alimuhafazatu ala salawatil mafruda ká mójútó ìrun wákàtí márààrún fi awqatiha ká sì máa kí láwọn àsìkò rẹ̀ wa bil khushu'i wa huduril qalb. tá a bá sì ń kí káwọn rí i pé ẹ̀mí wa ń bẹ wájú ọlọ́run ọkàn wa ń bẹ lérí irun torí irun tọkàn bá ń bẹ ń bẹ òun náà lọ́lọ́run máa ń gbà bọ́kàn bá ṣe wà lérí irun sí bẹ́ẹ̀ náà ni ládàá ó ṣe pọ̀ sí inú Ramadan ká pinnu yí pé irun ọ̀rọ̀ yàn ọ̀kan kan ò ní bọ́ lásìkò rẹ̀ nǹkan kan ò ní di wa lọ́wọ́ kásì àkọlé kan lérí sọláàtòlì jamaa ipe irun jamaa ní masalasi níbi wọn ti ń kírun táwọn àwọn èèyàn ti ń ruku tọ́lọ̀ ní wárí kàwọn máa rọ kẹ́yìn ọlọ́run ní ẹ máa ruku níbi táwọn èèyàn ti ń ruku èyí ni ilé ọlọ́run àwọn tá a jọkùnrin kárí irun jamaa kò bọ́ fún wa torí kí láwọn fàáfi ti irun ọ̀ràn yẹn síwájú kán tó sọ̀rọ̀ wọn lọ́la kọ́kọ́ ó ní pé inna awwala ma yuhasabu bihi al-abdu yawmal qiyama àkọ́kọ́ ní tí wọ́n kọ́kọ́ ṣírò nínú iṣẹ́ ọmọ anabi adam níjọ́ alikiyama asọ́lá wọ́n ní irun ni fa in salahat wọ́n ní bí irun bá da salaha sa'iru amali gbogbo iṣẹ́ tó kù yóò máa wá dáa wa in tẹ́nu bá ti bàjẹ́ fásádà sá amali gbogbo iṣẹ́ téèyàn ṣe ó ti bàjẹ́ nínú àwọn iṣẹ́ téèyàn máa ń ṣe lẹ́yìn irun oná làwẹ̀ àwẹ̀ Ramadan irun kíkí oye ó ṣe wájú àwẹ̀ ẹ rí i pé irun ni Ọlọ́run kọ́ pa wá láṣẹ ká máa kí kọ́ tó pa wá láṣẹ ká máa gbàwẹ̀ ẹni tí bá wá ń gba àwẹ̀ tí ò kírun kò ní dáa ká máa tàn án nítorí yẹ ká sọ fún ni pé nígbà tí o ti kírun ẹni tó kírun tí ìrìn ọ̀dà wọ́n ní gbogbo iṣẹ́ tó kù náà bàjẹ́ ká tó wá gbẹ́ni tí ò kí rárá kí tó ń gba àwẹ̀ tó ṣe kí ni tó kírun àyèmáyé mùsùlùmí rẹpẹtẹ lóbìnrin lọ́kùnrin yóò máa gba àwẹ̀ àmọ́ kò ní kírun ẹja sọ fún wọn pé kó tó kan àwẹ̀ ìrun lọ́kọ́ kan abẹ́lọ́hún pẹ̀lú agbára rẹ̀ àtàánú ẹ̀ àti ìrun wa àtàwẹ̀ wa kọ́lọ́mọ́sá ìgbà lọ́wọ́ wa àìjẹ̀rún pọ̀ nínú Ramadan kí Ramadan mọ̀ sí tẹ́lẹ̀ gan àìjẹ̀rún pọ̀ ká tó wá pé nínú Ramadan ẹlẹ́ẹ̀kejì nínú àwọn iṣẹ́ tá a mọ̀ mójútó nínú Ramadan alimuhafazatu alasawmi bil imani wal òun náà ní kẹ́ni ká gba àwẹ̀ tó nítumọ̀ ká gba àwẹ̀ wa bil iman pẹ̀lú gbàgbọ́ kó jẹ́ pé imani tá a máa fi gba àwẹ̀ kó jẹ́ imani tó nípọn wal ihtisab lẹ́yìn náà ká máa gba àwẹ̀ náà nítorí tọ́lọ́hún lẹ́yìn tá a fi ń retí ẹ̀san lọ́dọ̀ ọlọ́hun nítorí tọ́lọ́hún tí wọ́n bá ní ẹja gbààwẹ̀ èyí tí wọ́n ń pè ní ká gbààwẹ̀ kìí ṣe ká má jẹun nìkan ká má mu nìkan ká sì má súnmọ́ ẹlẹ́tọ̀ wa nìkan èyí tí wọ́n ń sọ kọ́hún àwẹ̀ àwẹ̀ ọkàn lọ́fẹ́ tún ṣe tọkàn ọba ti dá tọ́ ọlọ́ngbàwẹ̀ tọ́bajẹ́bọ ọ̀làwẹ̀ tó bá jẹ́ pé ẹbọ wà lọ́kàn rẹ̀ ọ̀làwẹ̀ tó bá jẹ́ pé ẹ̀ṣẹ̀ ń bẹ nínú ọkàn rẹ̀ ọ̀rẹ́dì àti túbá ó tún ṣẹ̀ṣẹ̀ náà lọ ààwẹ̀ rẹ̀ ládàrò ní pọ̀ ẹ̀ṣẹ̀ ńlá yàtọ̀ sí ẹbọ kìí jẹ́ kí ládàá àwẹ̀ èèyàn kọ́ pọ̀ wọ́n ní ká ká rí pé àwẹ̀ tọdún ní àgbà dáadáa ká àwẹ̀ pẹ̀lú ọkàn ká àwẹ̀ pẹ̀lú àwọn wa ká àwẹ̀ pẹ̀lú oríkèéríkèé ara wa a'udhu billahi minash shaitani rajim ọlọ́run ní ya ayyuhal ladhina amanu ọlọ́run bá ní mo pè ẹ̀yin olùgbàgbọ́ òdodo kutiba alaykum suyam dandan ní fún yín kẹ́ gbààwẹ̀ kama kutiba ala ladhina min qablikum a ṣe àwẹ̀ lọ́ràn yẹn fún yín ẹgẹ́ bá a ṣe ṣe àwẹ̀ lọ́ràn yẹn fáwọn tó ṣíwájú yín la'allakum tattaqun kẹ́lẹ́ nípa ayọ̀ ọlọ́run a jẹ́ pé iṣẹ́ ọkàn òun náà ni ìbẹ̀rù ọlọ́run ọba ìsàlékùn bẹ̀rẹ̀ ọlọ́run ọba nínú ọkàn òun ní jẹ́ pé yẹn ń gbàwẹ̀ níbo ọlọ́run ní ẹgbàwẹ̀ kẹ́lẹ́ lékún ní bẹ̀rù ọlọ́run téèyàn wá bẹ̀rù ọlọ́run nínú àwẹ̀ ẹ̀rù ọlọ́run ọba ọ nínú àwẹ̀ láti wòwò kú wò ẹ̀rù ọlọ́run ọba ọba ọ nínú àwẹ̀ láti gbọ́gbọ́kúgbọ́ ẹ̀rù ọlọ́run ọba nínú àwẹ̀ láti sọ̀sọ́kúsọ. So, so, so kí wọ́n láǹfààní àwẹ̀ tó ń gbà àwẹ̀ tó ń gbà tí yóò bí ìbẹ̀rù ọlọ́run ọba sí ọlọ́kàn àwẹ̀ tó ń gbà kò ní kọ́ ọmọ sọ̀rọ̀ ẹ̀yìn àwẹ̀ ń gbà kò ní kọ́ ọmọ sòfófó kò ní kọ́ ọmọ sìyẹn kò ní kọ́ ọmọ fìyàn sí yẹ̀yẹ́ ọ̀ gbà àwẹ̀ Ramadan ó tún ṣépè ó tún ṣépè léèyàn lọ́sàn Ramadan ẹja gbàwẹ̀ tó nítumọ̀ anabi wa Muhammad sallallahu alaihi wa sallam anabi ni asawmu junna ayi wikaya hisnun hasunun anabi ni ẹ̀rí àwẹ̀ tẹ́ngbà àwẹ̀ anabi ni junna anabi ni wikaya yóò máa ṣọ́ yín yóò máa dáàbò bò yín kúrò níbi àwọn ẹ̀ṣẹ̀ tó bá ń ṣẹlẹ̀ nínú Ramadan ó wo fíìmù nínú Ramadan ó ń gbọ́ orin nínú Ramadan ó ń búyàn ó ń ṣépè léyàn nínú Ramadan ó ń jà nínú Ramadan. ìtumọ̀ ẹ̀ ni pé àwẹ̀ yẹn ò sànfàní anabi ni wa idha kana ahadukum sa'ima tẹ́nì kọ̀ọ̀kan yín tẹ́ ẹ bá ń gbà àwẹ̀ fala yarfuth ẹ má sọ ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú sex fala yarfuth ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ìtí máa ń lọ láàrin ọkùnrin àtobìnrin àbáwọn nǹkan tó dé pé tẹ́ ẹ bá sọ ara àwọn èèyàn máa dìde yóò máa nàró wala yajhal lẹ́yìn náà ẹ mọ̀ wò aláìmọ̀kan àwọn aláìmọ̀kan aláìmọ̀kan ni wọ́n máa ṣépè aláìmọ̀kan ni wọ́n máa búyàn aláìmọ̀kan òun ni wọ́n máa láàlìyàn aláìmọ̀kan ni wọ́n máa fìyàn sí yẹ̀yẹ́ gbogbo àwọn ìwà àwọn aláìmọ̀kan yẹn ẹ gbọ́dọ̀ wú bọ́ọ̀ bá ń lọ bẹ́nìkan bá tọ́ oye ìwọ má dá lóhùn tí bá ń bú ọ ìwọ má tí bá ń ṣépè lọ ìwọ má ṣépè lé e anabi nífa yìí ni moru ṣàtàmà kọ́dà ó débi pé tí ẹnìkan bá bú aláwẹ̀ awokọ̀ tálá abọ́lóhùn fẹ́ bàjá ọbọ̀lẹ̀ olóhùn fẹ́ bàjá anabi ní awokọ̀ tálá faliyakul inni sa'im anabi ní ìwọ má bú padà ìwọ ò sì gbọ́dọ̀ bàjá dọ́bà ní ọ̀lẹ́ni ọ́ sọ pé ìgbàwẹ̀ àbá ọgbọ́n ti wí ni ibi wọn ni bá wí sọ pé inni sa'imu èmi ń gbààwẹ̀ ó tún fọ ọba yìí ó tún ti ọba yìí sọ pé inni sa'imu i'm fasting sọ pé ń gbààwẹ̀ irú àwẹ̀ tí wọ́n fẹ́ ká gbà lélẹ́yìn irú àwẹ̀ tí wọ́n fẹ́ ká ṣe kínní irú àwẹ̀ tí wọ́n fẹ́ ká gbà lélẹ́yìn àwẹ̀ tá a máa gbà pẹ̀lú ọkàn àwẹ̀ tá a máa gbà pẹ̀lú ẹnu wọ́n ní ẹ̀sìn wa dákẹ́ látàárọ̀ àní ìgbà wẹ̀ ni ẹ̀ sọ sí táǹsọ yìí aṣọ ọmọlúwàbí ẹnìkan là ń fàyà yìí ẹ̀ dá sí ó ní ìgbà wẹ̀ àwẹ̀ tá a máa gbà pẹ̀lú ọwọ́ wa wọ́n fọwọ́ ba tèèyàn jẹ́ mọ́ bo obìnrin lọ́wọ́ àwẹ̀ tá a máa gbà pẹ̀lú kíni pẹ̀lú etí mọ́ gbọ́ music nínú àwẹ̀ àwẹ̀ tá a máa gbà pẹ̀lú ojú mọ́ wo pictures fóònù rẹ mójútó kọ́mọ kò ládàá àwẹ̀ rẹ lọ ẹlẹ́mìnà lè gba àwẹ̀ kan gba lọ́wọ́ rẹ kọ́mọ ju five percent lọ nínú ọgọ́rùn ó ní ten percent twenty percent bó bá ti sára fún èèwọ̀ sí bẹ́ẹ̀ náà ni àwẹ̀ rẹ ó sì strong sí àwẹ̀ náà ní tọ́fẹ́ ló lè bá lọ́dọ̀ ọlọ́njọ́ àlìkèyàmọ́ mọ́jọ́ lọ ní àbújá ìjẹkùn anabi tún tẹ̀síwájú tó fẹ́ sàlàyé fún wa pé kì ṣe àjẹun àmú àsomọ́bìnrin lọ́sàn-án Ramadan nìkan ni wọ́n ń anabi ni malam yada kawula zuuri gbogbo ẹni tí ó bá fi irọ́ pípa alẹ̀ ó sì ń búra nínú àwẹ̀ lérí irọ́ ọ̀ ń parọ́ mọ́ àyàn nínú àwẹ̀ ọ̀ ń daṣọ rọ́bọ̀ yàn lọ́rùn nínú àwẹ̀ ọ̀ ń jẹ́rìí èké wàlẹ̀ amalabi kéèyàn ọmọ parọ́ kó sì dúró tì í wàlẹ̀ jahal kéèyàn ọmọ wàhálà ìmọ̀ kan ẹni tí ó bá fi ilẹ̀ nínú Ramadan ó ń ṣe bí ọmọ ta ó ń ṣe bí ọmọ garage wọ́n sọ̀rọ̀ bí àwọn ọmọ amúgbó wọ́n fọ̀hún lẹ̀ fáwọn òbí ẹ̀ wọ́n sọ̀rọ̀ sọ́kọ ẹ̀ wọ́n lálẹ́ ìyàwó ẹ̀ òun bú àwọn àfáà nínú Ramadan inna lillahi wa inna ilayhi raji'un ẹlòmíì Ramadan àwọn àfáà ni máa fi ṣe súwìtì tí wọ́n máa fi panu àwọn afẹ́sìn tí wọ́n ń gbìyànjú lórí ẹ̀sìn àwọn wàhálà ìmọ̀ kan àdébìnrin tí ọba fi ilẹ̀ falẹ́ sálẹ̀ láyé hájá àyàdà àtọ̀ àmàhù wà ṣaraba ìfúnjẹ́lẹ̀ tí ò jẹun tí ó sì mumi látàárọ̀ kìí sàwẹ̀ tó ní ìtumọ̀ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ò ní bùkátà sírú àwẹ̀ bẹ́ẹ̀ ìtumọ̀ ni pé irú àwẹ̀ bẹ́ẹ̀ kọ́lọ́run ní ká gbà àwẹ̀ tán ní ká gbà àwẹ̀ tó jẹ́ pé ó máa ọkàn rẹ ó máa ẹnu rẹ ó máa etí rẹ ó máa ojú rẹ ó máa ọwọ́ rẹ kódà ó máa ẹsẹ̀ rẹ eléyìí ni àwẹ̀ tó nítumọ̀ kọ́lọ́mọ́sá yìí fún wa gbà o torí gbogbo yẹn náà ni wọ́n gbà àwẹ̀ àmọ́ gbogbo èèyàn kí wọ́n la àwẹ̀ àbí gbogbo èèyàn kí wọ́n gbà àwẹ̀ lágbà pé àwọn movies inú Ramadan àwọn òdúró àwọn release ní ojoojúmọ́ ni o movies àwọn ní drama àwọn release lọ ni o àwọn òdúró nítorí àwẹ̀ àwọn ní music àwọn báṣẹ tí wọ́n lọ ni o kọ́dà àwọn tí wọ́n láwọn ń kọrin ẹ̀sìn tí wọ́n ń pè lórin ẹ̀sìn àwọn náà ń kọrin nínú Ramadan ò ní gbọ́ nǹkan kan bẹ́ẹ̀ o Facebook rẹ sọ ma pé ọjà òyìnbó ni tí gbogbo ayé péjọ síbẹ̀ gbogbo àwọn ọ̀daràn àwọn ẹlẹ́ṣẹ̀ yóò dáa kó sekínì kó dìlítì ẹ̀ kó tó bá fẹ́ gbààwẹ̀ láwẹ̀ tá nàbí sọ yóò tó jẹ́ pé ojú rẹ kò ní rírikúri ọmọ rẹ jú tó bá ṣèṣì ọ rẹ onítòwò kápọ̀ lọ bíṣẹ́ náà ni òní tún wò ọ̀rẹ́ ju ọmọ rẹ ọmọ ká máa bá àwọn obìnrin dáwọ́ wẹ́kẹ̀ lọ́fíìsì níbi iṣẹ́ gbogbo àwọn wọ́nrawọ́nra yẹn èèyàn lọ lè dágbére fún kọ́lọ́mọ́sá ìsànú wa tintok sista broda ọmọ ìyá mi òní èmi fi ń najú kí àwẹ̀ kọ́mọ́ bá máa gbò mí kọ́lẹ̀ lèmi wo dírámà ní káwẹ̀ kọ́mọ́ bá gbòun ṣé òyìn tí wọ́n ní kó fi ilẹ̀ bí fọ́ rọmọdọ́n òun náà ló tún ṣe nu Ramadan yẹn ní táwọn ẹ̀ wá gbà kúrò lọ́wọ́ rẹ̀ náà ló tún ṣe. anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi ni mansoma ramadan ẹni bá gba ramadan tó gba bí wọn ṣe ní kó gba imana ó gba pẹ̀lú imani tó lágbà ibi àníṣe ìní jẹ aramu nínú ramadan ìní parọ́ ìní wowoku ìní jẹjẹkújẹ imanan pẹ̀lú imani tó nípa wàá ti sábà tó sì gbà nítorí ọlọ́run pọ́n retí ẹ̀san lọ́dọ̀ ọlọ́run gufira lahu ma taqaddama min dhanbihi gbogbo àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké tó ti ṣẹ̀ látijọ́ tí wọ́n ti ṣe kíni látijọ́ tí ó ti bàlágà tó ṣẹ́kù sínú fáìlì rẹ̀ ọlọ́run sì parẹ́ fún kọ́lọ́run tó lè pẹ̀ṣẹ̀ kéékèèké rẹ̀ rẹ́ tí ò ní sí kankan bẹ̀ mọ́ ọgbà àwẹ̀ yẹn oye completely bá a ti ṣàlàyé yìí ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn iṣẹ́ tá a mójútó nínú Ramadan tó dẹ́ni jọ́ máa sùn ẹlòmíì oṣù Ramadan ṣáàrùn náà ni oṣù oorun ara wọn ti máa ń sùn látẹ̀yìn àṣùbà títí tó ń fi kí sùúrì wọ́n kí sùúrì tán yóò tún bọ́ sí bẹ́ẹ̀dì wọ́n bá kí àṣírí tán yóò sì máa wá dáná bí ó sì máa wá lo ayé tiẹ̀ nínú Ramadan òun sùn nínú Ramadan oorun tó sùn nínú Ramadan oorun níwọ̀nba tí ò ní jẹ́ kálàáfíà rẹ̀ ó ọmọ ṣiṣẹ́ lọ́sàn-án ọmọ ṣiṣẹ́ lóru ẹgbẹ̀tọ́ mọ ni akọ ẹ̀sùn à nínú Ramadan lẹ̀ ẹ̀sùn wa ẹni tí ó bá wà lìjẹ́ náà ṣà ẹ̀sùn kọ́lọ̀ mọ́ṣá ìṣàánú ẹni kọ̀ọ̀kan wa kìyàmù Ramadan ẹlẹ́ẹ̀kẹta kìyàmù Ramadan òun náà ni pé a máa nàró a máa ṣe nẹ́fìlà lóru nínú Ramadan Ànábì ní máa ń kọ́ ọmọ Ramadan anabi ní gbogbo ẹni tí ọba ilé nàró ti ń ṣe kìyàm nínú Ramadan tarawih ní kí ní kí tarawih ìmáàna wa ti sábà pẹ̀lú gbàgbọ́ àti pé òun retí ẹ̀san lọ́dọ̀ ọlọ́run àwọn tí wọ́n máa ń kírun tarawih yẹn ẹ rí i pé wọ́n bá ìmáàmù kí tán wọn ò ní sá àwọn nǹkan bẹ tí wọ́n kì í ijó àkọ́kọ́ mọ́ṣáláṣí òkun bàbí níjọ́ kejì ẹ̀ ní rí mọ́ ẹlòmíì ọ̀sẹ̀ àkọ́kọ́ ọ̀sẹ̀ kejì ẹ̀ ní rí mọ́ ẹlòmíì tọ́ba ti bá wọn kídàjì yóò jòkó lẹ̀ yóò sá lọlé ẹlòmíì òwò jòkó tí ìmọ̀mù bá ti ka fátà tó ka súra tọ́ba di pé ìmọ̀mù fẹ́ parí súra yẹn yóò ṣẹ̀ṣẹ̀ wá dìde. fàbí ayé aláyé rọ́bì kò má tukadìbà tukadìbà ó ti mọ̀ pé ìmọ̀mù fẹ́ rùkú àbí yóò ṣẹ̀ wá nàró yóò wá jọ yín sáfù ó ń sira sọ láwọn tó dó yẹn tẹsẹ̀ ń ro yẹn ẹsẹ̀ ń ro àwọn náà bí ó ṣe ń ro wọn náà àwọn rọ́jú ni láàdáa yóò lè dàbá kan náà tọ́lọ́lọ́ mọ̀ ọ́ ọlọ́run sì rí ọ. àdébí ni gbogbo ẹni tó bá kí tarawih obìnrin lè dá kí ọkùnrin lè lọ mọ́sídìí obìnrin náà lè lọ mọ́sálásí tí mo bá ní máa pariwo nàgbẹ́lẹ́jọ́ ni wọ́n tóbìnrin ọba ti ní rojọ́ mọ́sálásí ó lè lọ òun àtọkọ rẹ̀ àbí òun àti àbúrò àbẹ́gbẹ́ àbídádìẹ obìnrin náà lè lọ tarawih àmọ́ kì í sọ̀rọ̀ yẹn fún obìnrin kó wá mọ́sálásí ọkùnrin wọn ni kó wá mọ́sálásí káwá kírun jàmá. Ànábì ní man qama Ramadan bẹ́ẹ̀ bá ṣe qiyam Ramadan òun náà ni wọ́n ń pè ní tarawe torí pé àwọn máa ń kíláka mẹ́rin ákì méjì ákì méjì lẹ́yìn mẹ́rin àwa jókòó lẹ̀ á sinmi ni wọ́n fi ń pè ní tarawe sọ̀látò tarawe ìrun táǹkì táwọn máa ń sinmi tàbá kíláka mẹ́rin tán orúkọ rẹ̀ nípìnlẹ̀ náà ni kìyàmù Ramadan kìyàmù layl fi Ramadan anabini man qama bẹ́ẹ̀ bá nàró ti ń ṣe náfìlà ó wá jẹ́ ní Ramadan ìmáàna lẹ́ni tó ní ìgbàgbọ́ tí ò sákò kò sákò ní sáfù wàtísábà ó sì ń kí pẹ̀lú ikhlas gbogbo nǹkan ni kò ṣe ní ṣe gbófèrè aláhu ma taqaddama min dhanbihi gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ ní àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké Ọlọ́run parẹ́ fún ẹ̀ṣẹ̀ ńlá náà tó bá túbá Ọlọ́run pààyàn náà rẹ̀ anabi sọ nínú ẹgbàá wa mi ó ní máa ń kọ́ ọmọ máàlì imam gbogbo ẹni tó bá kírun tàràwì pẹ̀lú imam hata yan sọ́rìfà kọ̀ wá sákò lẹ́yìn imam títí tí imam fi parí kataballahu lahu kiyama layla ọlọ́run ọba Allah yóò fún un ládàá tàràwì yẹn wọ́n tún wá fún un ní ládàá pé ń ṣe náfìlà láti ẹ̀yìn ìṣá ìdárọ̀ ó di mélòó jẹ́ mọ́ ìkílò kí báwo lòun ṣe lẹ́tọ̀ọ́ sí ládàá yẹn torí pé ó bá ìmáàmù bẹ̀rẹ̀ ó sì bá ìmáàmù parí ẹ̀ ẹ̀yin sáǹsá olóròjú sọ gbọ́ báyìí ó lè jẹ́ oṣù eléyìí náà ni Ramadana gbẹ̀yìn fún ọ bàbá sì wọ ọlọ́run lè tún kù síwájú èyí tá à bẹ̀ lọ ni pé kọ́lọ́mọ́tàjì ó kù síwájú fún wa ẹ̀yọ́ màyá mi ẹlòmíràn gbà wẹ̀ lọ́dún ni kò ní gbà lọ́dún tí ń bọ̀ kọ́lọ́mọ́kà wa mọ̀ wọn Ramadan tó fẹ́ gbà lọ́dún yìí gbà á bí gbà tó jẹ́ pé òun ni Awe àgbàgbẹ̀yìn rẹ tàràwì rẹ kí i bí wàá tọ́jú pé òun ni àkígbẹ̀yìn rẹ nítorí pé ẹni Ramadan bá balaye tó bá ṣe kìyàmù lẹ́yìn ọlọ́run ó ṣe àforíjì fún iṣẹ́ ẹlẹ́ẹ̀kẹrin ẹ̀yọ́ mayami tá a mójútó kiraatul Qur'an fi Ramadan òun náà ni kẹ́nìkọ̀ọ̀kan wa kárí pé à ń ka alukur'an ẹni tí ó bá mọ̀ Quran nínú mùsùlùmí òdodo láti máa kà á lédè lárúbáwá a ó kù púpọ̀ káàtó fún nínú ayé rẹ̀ tó wáyé kẹsẹ̀gbẹ́ ó kù díẹ̀ káàtó ó kù púpọ̀ káàtó fún nílé ayé tó wáyé tí ò ní padà wá mọ́ yìí o ò lè gbé Quran báyìí kọ́ wa máa kan tí ọlọ́run bá rẹ̀ sọ̀kalẹ̀ síbẹ̀ ipe alif dhalika alkitabu la raiba fihi a ah, lọ́ọ̀lẹ́ wá bó ṣe mọ koran ká o àwọn tí wọ́n ń ka koran níjọ́ tí wọ́n bá ń gbalada koran kíkà hey ojú rọ yẹn o wọ́n ní Ramadan nínú oṣù yẹn gan lásán koran kalẹ̀ kí ló wá dé tà ní ka koran anabiwa Muhammad sallam wọ́n ní wakana yalqa'u fi kulli layla dìbìrìlù wọn wá nínú Ramadan ní gbogbo òru Ramadan fayudà arisu quran òun àtànàbí ọjọ́ wọn ka quran yọ ká fa anabi anabi n'o tún ka yọ tún ká fa anabi anabi n'o tún ka bí gbàtà máa ń ṣe mọ̀rọ̀ ọjà anabi láfa tá láfa anabi jama ẹni bá lóun láfa tá láfa rẹ̀ ibilis mama lamu yakun lawu sheikhun fa ibilisu sheikhuhu. <laughs> àwọn náà mọ sọ wọn ní wọn ẹjọba ti láàfa wọn ní ìbílísù ní kíni ìlàfa rẹ ọ láàfa ni ó sì mọ gbọ́dọ̀ sáfa rẹ lẹ́nu nígbà tí ọba ti pa ọ láṣẹ kọ ọ ṣe kíni kọ ìyá apá tọlọ́hún wọn jọ máa ń ka Quran nínú Ramadan ní gbogbo alálẹ́ ọlọ́run bá ní ṣáàrù ramadan alladhi unzila fihil qur'an ọlọ́run bá ní ṣẹ́rú qur'an yẹn ibi ó tóbi dé òru tó tóbi la sọ kalẹ̀ òun náà nínú òru lè látàlẹ̀ kọ́dìrì nínú ramadan inna anzalnahu fi laylatil qadr ọlọ́run bá ní inú òru lè látàlẹ̀ kọ́dìrì la sọ qur'an kalẹ̀ ní tí sọ kalẹ̀ nínú ramadan kí ló wá dé tí ò ní ká nínú ramadan ọmọ gbalada wọ́n ní ládàá tá a bá gbà lérí aráàfin kan ládàá tó pọ̀ ní o anabi ni man qara harfan min kitabillah bẹ́ẹ̀ bá ka aráàfin kan nínú tírà ọlọ́run falahu bihi hasana yọ gbà ládàá ẹyọ kan wal hasanatu bi ashra muthaliha àwa fún ní lọ́pọ̀ mẹ́wàá rẹ̀ yọ gba ìlọ́po mẹ́wàá aráàfin kan ládàá mélòó ni jama ládàá mẹ́wàá nígbà wọn ni ọgbà ládàá mẹ́wàá ọkàn ní bisimilahi rahman rahim aráàfin nineteen yẹn o ti gba aládàá one hundred and ninety rewards tó bá ka ojú owó kan ní Ramadan inú Ramadan dẹ̀ Kùránì tó ń kà before Ramadan a lè fi wéyìí tó ń kà nínú Ramadan tó nínú Ramadan Ọlọ́run máa ń fún wa ní àlékún ládàá àdìpẹ̀lẹ̀ ládàá nínú Ramadan lérí gbogbo sẹ́rí tá a bá ṣe ìbá àjọra yẹn ìbá àjẹná fìlà àwọn olùfẹ́sìn wọn ní ká gbìyànjú kọ́dà bó bá jẹ́ pé ojú owó mẹ́rin lọ́ọ́ máa kà lójúmọ́ ọmọ ìyá mi wọ́n ní kọ́ ọmọ lẹ́yìn irun kọ̀ọ̀kan ojú ewé mẹ́rin irun fajiri ojú ewé mẹ́rin irun zohori ojú ewé mẹ́rin irun asiri magrib isha four four pages tó o bá ń ka bẹ́ẹ̀ wọ́n ní pẹ̀lú yọ̀ǹda ọlọ́run parí ramadan wọ́n ní wọ́n tó bá wò pé ọ̀dà wọ́n ní wọ́n máa ka ojú ewé mẹ́jọ mẹ́jọ mẹ́jọ lẹ́yìn fajir lẹ́yìn zori lẹ́yìn asiri lẹ́yìn magrib lẹ́yìn sha ìgbà tí ramadan fi dnd ó parí quran mélòó ó parí quran méjì ojú ewé mẹ́jọ kò tásìkò tó fi ń gbọ́ròyìn náà ojú ewé mẹ́jọ yẹn kò tó àsìkò tó fi ń ṣe kíni ẹ̀hẹ́n tó fi ń wo facebook tó fi ń wo tiktok social media ń ba ayé wa jẹ́jàba tí wọ́n gbé fóònù ẹlòmíì tí wọ́n kàn gbé àbí kò rí mọ́ yóò fẹ́ ya wèrè tí bàbá rẹ̀ bá kú kan kò lè mí ìṣẹ̀ tó bẹ́ẹ̀ bàbá yẹn ibi tí àwọn yẹn ti wà addicted pẹ̀lú fóònù dé àwọn yẹn ò lè ṣe wọn ò lè sẹ̀mí mọ́ without phone phone yẹn ti sàrámù o àmọ́ ń gbàsìkò púpọ̀ ntí ọkàn wa là ń dá sí ìta àníìdì là ń wò ìta àníìdì là ń gbọ́ mbẹ́ ọjọ́ ayé wa ń lọ nínú àwọn sẹ́kẹ́sẹ́kẹ́ ṣetán lásìkò tá a wà yìí fóònù jẹ́ kan bẹ̀ kọ́lọ́mọdé akóso pàǹpẹ́ rẹ̀ nínú àwọn sílá àwọn weapons ṣetán tí fi ń destroy àsìkò tí fi ń destroy ayé tí fi ń destroy ẹ̀sìn ẹ̀dá kùtù lọ́wọ́ ọba ẹ̀dá tètè palẹ̀mọ́ o wọ́n tẹ̀sán wọ́ọ́dù ẹ̀mùgbà tí wọ́n pọ̀ yá o tó bá ti yá o yá nìyẹn àwọn kan ni wọ́n lọ bí iṣẹ́ láàárọ̀ ọjọ́ ní ní BRT lọ́ha sí ẹnu tírẹ́nì o àwọn náà ń lọ bí iṣẹ́ wọ́n ń lọ bí iṣẹ́ pé káwọn lọ káwọn sáré lọ káwọn sáré dé àti bọ́n ṣe jáde nílé wọn ní padà mọ́ kápẹ́ wọn náà bá wà mẹ́ńkọ́ sọmọ pé bí o ti ṣẹlẹ̀ náà nìyẹn kí ló wá mọ̀ tọ́wọ́ wájú fún ọ tó fi ń wéṣítà àsìkò ẹ̀ tọ́wọ́ máa ṣiṣẹ́ tọ́ dé bá wájú ọlọ́run tẹ́lẹ̀mẹ̀rẹ́ bá pin kọlọmọsá ṣàánú ẹni kọ̀ọ̀kan wa o wọ́n ní bẹ́ẹ̀ bá ń ka ojú méjìlá lẹ́yìn fajiri zori asiri magribi sha ojú ìwé méjìlá méjìlá twelve twelve pages kuran mélòó ni wọ́n parí jama yóò parí kuran mẹ́ta ní Ramadan Allahu Akbar just twelve pages after eh, every after every salah tẹ́yìn bá wọn ka sixteen sixteen pages ńkọ́ lẹ́yìn irun kọ̀ọ̀kan kuran mélòó ni wọ́n parí yóò parí Quran mẹ́rin Allahu Akbar wọ́n ní bẹ́ẹ̀ máa ń ka twenty twenty pages lẹ́yìn irun eh, ọ̀ràn yẹn kọ̀ọ̀kan Quran mélòó ni yóò parí jama yóò parí Quran márùn ah, márùn náà tó Quran <laughs> márùn tó saka pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ eh, ọmọ jẹ nurse ọparí Quran ẹyọ kan aláàfáà òun kùn ní àgbọn tó ń ṣe ni níta ń sọ àwọn kan máa ṣe competition Quran àwọn sisters kan wọ́n ní group wọ́n máa wá sọ fúnra wọn pé jùsù mélòó ti kà wọ́n ní òun ti kà mẹ́fà à èmi ti kà mẹ́jọ tọ́wọ́n ní èmi ti kà mẹ́wàá tọ́wọ́n ní èmi ti kà twenty wọ́n ní yóò fẹ́ bọ́ sínú show off yóò fẹ́ bọ́ sínú kárí ni torí ìbáàdà ni àmọ́ ṣe ń torí Allah ni ẹ má jíṣẹ́ tán kó tó ń gbàgbẹ́ yẹn wọlé kí ṣe tó wá sí kínní kí ṣe tó wá bàjẹ́ ọ̀kan torí ọlọ́mọ ọ̀kan torí ká lè mọ̀ pé ọlọ́ka jù nínú gúrúùpù ṣe tó ń gbọ́ ṣe tó ń rí ibi tí ṣe tó ń yọ àwọn àníyàn tó ń sì ní da níbẹ̀rẹ̀ o àníyàn káwọn ọmọ yẹn kọ́lẹ́jì ara àwọn ẹwọ́ bíi ṣètàn nígbà wọlé torí òun fẹ́ ká ṣiṣẹ́ àmọ́ kò fẹ́ ká Allah ta'ala rahmatan wasi'a wọ́n Imam Shafi'i wọ́n ní imam parí Quran sixty nínú Ramadan sixty hatima ìtumọ̀ ni pé yọ̀ọ̀kayọ̀ kan láàárọ̀ sọ̀sán mọ́rọ̀lẹ́ yọ̀ọ̀kayọ̀ kan lálẹ́ kílò tó mọ́ yọ̀ọ̀ wájẹ́ méjì ni ó kà lójúmọ́ yọ̀ọ̀ wá sixty nínú Ramadan aláwọn tí wọ́n ka thirty nínú Ramadan aláwọn tí wọ́n ka ogún Quran wọn ẹsẹ̀ ka márùn ọ̀dà ọ̀la gbára ka mẹ́rin kò wá sá gbára ka méjì ọ̀dà kẹyọ kan just one hatma àwọn kan wá jẹ́ pé ọmọ ìyá mi ọkàn mú fóònù lọ́wọ́ ọjọ́ ayé rẹ̀ kàn jóná lọ a Ramadan ṣe kìí ṣe oṣù fàájì o oṣù sẹ́ni o gbogbo àwọn sisters wa àtàwọn brothers wa àti gbogbo àwọn umus wa gbogbo àwọn bàbá wa ọlọ́pàá ṣàjọ rọrùn fún wa láti kà ìwọ tó wà lè kà lọ́dún ní dákun tètè wọlé kí ó lẹ́yìn Ramadan kí wọn náà lè kà lọ́dún tí ń ṣe kínní lọ́dún tí ń bọ̀ ọlọ́mọṣáájú ọrọ̀run fún wa ẹni tí ó wà lè dákun ránkà wọn ni kó wọn máa ṣe àṣìkàr kó máa ṣe kínní jama wọn ni kó máa ṣe kínní kó máa ṣe àṣìkàr ẹlẹ́ẹ̀karùn-ún òun náà ni kathratul adhkar kéèyàn máa ṣe àṣìkàr àwọn àṣìkàr wo la máa jama àṣìkàr sọba wal masa òun náà tó wà ní citadel prayer twenty seven yẹn ó kà lẹ́yìn àṣùbà ó kà lẹ́yìn alásàrì yóò máa jẹ́ zikiri fún ọ yóò tún máa jẹ́ dua tó ní Ramadan ọlọ́run ọ Allah yóò ń fẹ́ ká máa ṣe zikiri ká máa rántí òun ó sì ń fẹ́ ká máa bẹ̀ òun fún gbogbo tá bá fẹ́ la ilaha illallah jẹ́kọ̀ pọ̀ nínú àdúrà rẹ lóru lọ́sàn-án la ilaha illallah la ilaha illallah afdalu zikiri la ilaha illallah tọ́ba ti lẹ́sibísì la ilaha illallah lọ́sàn la ilaha illallah àbí kò kí ọlọ́run délẹ̀ la ilaha illallah wahdahu la sharika lah lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir wa tasbih kọ́mọ tasbih wa sabbihuhu bukratan wa asila ọlọ́run ni ẹ máa ṣe subhanallahi láàárọ̀ ẹ máa ṣe rọ̀lẹ́ torí zikiri mo ṣe dá yín ẹ ṣe láàárọ̀ ẹ ṣe rọ̀lẹ́ assignment yín nìyẹn subhanallah wa bihamdi subhanallah wa bihamdi subhanallah wa bihamdi àbí kò ní subhanallah wa bihamdihi subhanallah al-azim subhanallah wa bihamdihi subhanallah al-azim lọ́sàn-án lóru àbí kò ní subhanallah walhamdulillah wala ilaha illallah wallahu akbar subhanallah walhamdulillah wala ilaha illallah wallahu akbar ọlọ́run nífẹ̀ẹ́ rẹ̀ púpọ̀ astagfirullah wa atubu ilayhi astagfirullah wa atubu ilayhi astagfirullah wa atubu ilayhi allahumma salli ala muhammadin wa sallim allahumma salli ala muhammadin wa sallim ẹ̀yọ́ màyá mi ọlọ́run bá ní wabil asahari hum yastaghfirun ọlọ́run lásìkò sáré lásìkò sáré ọ̀sà jí sáré ọlọ́run bá láwọn ẹni eré yastaghfirun astaghfirullah wa atubu ilayh astaghfirullah wa atubu ilayh astaghfirullah wa atubu ilayh ìní wọn mọ̀ síkíní ìní wọn mọ̀ sọ lásìkò sáré ọwọ́ ní ìwọ wo tẹ̀fsíìrì àtúnwá wo tẹ̀fsíìrì tó ń wò náà ó tún wá jẹ́ tẹ̀fsíìrì ọ̀hún bídíà ọwọ́ ní mo fẹ́ gbọ́ tó fẹ́ wí lọ́dún nìní kọ̀ọ̀kan o òun ti fèsì ti tiẹ̀ wọ́n náà fèsì kínní wọ́n náà fèsì ti tiẹ̀ wọn ò ní ká mọ̀ gbọ́ wà sí ń sáré àmọ́ lẹ́yìn ìgbà tó bá ti ṣe àwọn ojúṣe rẹ tán lọ́wọ́ àkànkọ́ ọmọ gbọ́ wà sí kọlọmọsá ìwọlá ni ọlọmọsá jẹ́ ọrọ̀rùn fẹ́ni kọ̀ọ̀kan wa èyí ń fa wa ti àbálẹ̀ dá koran kà àmọ́ ká jẹ́ ọdún rọmọdánù tọdún ní kọ́ jẹ́ rọmọdánù tí a koran bẹ́ẹ̀ èyí tí ń bọ̀ kọ́lọ̀ jẹ́ mi wọ́n ojúgbà náà lọ kárí pé a koran kà ẹlẹ́ẹ̀kẹfà òun náà ni asọ́dakọ́tù fi Ramadan ká máa ṣe sàárà nínú Ramadan ayo alibukhala wa ayato alibakhilat ẹ̀yin ògbólógbó ahun lọ́kùnrin lóbìnrin kódà kéèyàn máa sarun kí Ramadan tó dé tí Ramadan bá wá dé bọ́bá tó wá báyàn lálá ahun èyí ó lù tí ó pọ̀ torí àwọn tí wọ́n ń nánu Ramadan wọ́n ń fi àbá kékeré gba ńlá lọ́dọ̀ ọlọ́ni wọ́n ń ṣiṣẹ́ díẹ̀ wọ́n ń gba ládà rẹpẹtẹ afa Abdullah bin Abbas ọ̀dọ́ Allah ta'ala anihuma oníkànnà rasulullah sallallahu alayhi wa sallam Abdullah bin Abbas ń ròyìn anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ń ròyìn anabi fún wa oníkànnà rasulullah sallallahu alayhi wa sallam ajiwada nas oní ẹ̀rí anabi sallallahu alayhi wa sallam oní òun lọ tọrẹ jù wò á di wàdàmà yẹ kọ́nu fi Ramadan ìgbà tó wà tọrẹ jù lọ òun náà nínú Ramadan anabi wọn ni ká máa kọ́sẹ̀ àbí sunna anabi láti ṣe kíni là ń ṣe à ó ṣe sunna kọ́ ọmọ náwó lọ́ọ̀lì yẹ owó ńlá sọ́tọ̀ tó fẹ́ náà ní Ramadan arísìkì rẹ ò ní parẹ́ owó rẹ ò ní tán àlùbá ò ní wo owó rẹ ọlọ́run ní kí àdáhùn sínú arísìkì rẹ tó mọ̀ràn tó bá ń ṣe sàárà nínú Ramadan wọn lànà mi máa ń tọrẹ gan nínú Ramadan àfàwà Abdullahi bin Abbas ó ní Rasulullah sallallahu alaihi wasallam ó ní ẹ̀rí ànábì òjíṣẹ́ ọlọ́run ọba wa kọ́lọ́n bá kẹ́ ẹ̀ ó ní ajiwadu bil khairi mina rihili murisala wọn lànà ànábì máa ń tọrẹ ju bí atẹ́gùn àgàn àwọn atẹ́gùn ńlá bí ṣe bó ṣe pọ̀ tó yẹn tí máa ń wọ gbogbo ilé yẹn ó ní ọrẹ ànábì máa ń wọlé àwọn èèyàn ju atẹ́gùn yẹn lọ sẹ̀fọ́ adégúnlá bá ń fẹ́ kò sílé tí ò ní wọ̀ wọ́n ní kò sílé tẹ́ dé ní Ramadan nílé àwọn tálíkà tí wọ́n ní sọ fún yín pé ah ànábì ti ránṣẹ́ síbí ànábì ti ránṣẹ́ síbí ànábì ti gbé nǹkan wá bí èyí tó ní ń fún yàn èyí tó wọ́n kó wá fún yín tó ń pín Ramadan oṣù sọ́dá kọ́ ni nínú àwọn sàárà tó dáa jù láyé òun náà ní sàárà tẹ̀yàn ṣe nínú Ramadan hadisi kan wà lọ́dọ̀ imaamu Tirmizi hadisi hasan sahih hadithun hasanun Sahi lọ́dọ̀ imaamu tirimizi adisa hasan ìtumọ̀ ni pé lẹ́yìn sahih ipò ẹlẹ́ẹ̀kejì lòun wà tí wọ́n pè ní hasan baba sheikh saleh al-uthaymin rahmatulah alayhi àwọn náà mú hadisi yẹn wá wọ́n sì kó tiẹ̀ pé hadisun hasan láti ọ̀dọ̀ imaamu at wọ́n ní anabi ni ma fa tọ́ra sọ ìmáa gbogbo ẹni tó bá ṣe aláwẹ̀ lẹ́nu làbídùn ló fún ni ọsàn ló fún ni omi ló fún ni oúnjẹ ráìsì ló fún ni àmàlà ẹ̀bà ni káànà làwù mithlu ajirihi dèdè láàdá tẹ́ni tí wọ́n ṣí lẹ́nu tí ó gbà dèdè ẹ̀ láàfún ẹni tó ṣí lẹ́nu ghayra annahu la yankusu min ajiri sọ ìmìṣẹ́ a láàdá ẹni tí wọ́n ṣí lẹ́nu náà ò sì ní dínkù o tẹ́rù ọmọ wa bá àwọn tó fẹ́ jẹ ìfọ́rù pé ṣé òun ò ní gba aládàá tèmi kán fẹ́ni tó fún mi lóúnjẹ ànẹ́bìnrin ládàá tí wọ́n tọ́ jẹun kò ní dínkù àmẹ́ni tó fún ọ ní ìfọ́rù yóò gba dèdè ládàá tó gbà ìtumọ̀ ẹni pé ọmọ wa gbìyànjú kó rí pé àwọn aláìní àwọn aláìní aláìní ni wọ́n ní ká fún àwọn tí ò ní tí wọ́n fi sínú nínú Ramadan taftur saimin ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni rẹ wọ́n máa ń gbìyànjú wọ́n ní Imam Ahmad rahmatulah alayhi wọ́n ní wọ́n yé dá sínú Imam Ahmad tí ìmáàmù bá ti kí mọ́gìrìbì tán wọ́n wá wà níwájú mọ́sálásí wọ́n mọ̀ wá retí ẹnìkan tí ń kọjá tí wọ́n fà lọ́wọ́ lọlé tí wọ́n jọ lọlé sínú títí ọgbọ̀n Ramadan àwọn olówó ńláńlá wàá gbé tirẹ́là alẹ́ wọ́n wà lọ síbi ilé oúnjẹ rú àwọn Mr Biggs wa yẹn wọ́n wà lọ́bẹ̀ wọ́n wà package oúnjẹ sínú páálí wọ́n fi ọsàn síbẹ̀ wọ́n fi juice síbẹ̀ wọ́n fi tan adìẹ síbẹ̀ wọ́n wà fi ráìsì síbẹ̀ wọ́n fomi síbẹ̀ wọ́n wà fi tayin síbẹ̀ yóò tún tayin àwọn olówó nìyẹn àwọn tẹ́ mọ owó nánu ìwọ olówó olóṣìníwọ́ torí bò ná ẹni tí ó bá ti náwó kì í so lówó ẹni tí ń ná ni wọ́n ń pè ní kíni olówó wọ́n gbà tó ń ná olùsìn náà torí àtolòsì àtiwọ ẹ̀yin méjèèjì ẹ̀jọ́ ná ni kí wọ́n á nìwọ́ náà ọlọ́run níyà wa lólùsí o gbogbo ẹni kọ̀ọ̀kan wa wa tá à ń ká gbìyànjú káwa náà ká ṣe tafsiru sa'im mo wà ní haram maka ní ọdún kan bàbá àdúgbò kan bàbá yẹn ó ti wọ bíi one twenty ó ti rùkú mi máa ń lọ báyìí ń rùkú lọ ni ó ti tẹ̀ bí ṣe rìn náà nìyẹn gbogbo egwu ara rẹ ti jáde bàbá yẹn wá ró ìram ìram tí wọ́n máa ń ró ó fi aṣọ iram ó fi bora ó wá gbé apẹ̀rẹ̀ síwájú oye làbídùn bẹ́ẹ̀ date gbogbo àwọn èèyàn tí wọ́n máa ń kọjá níwájú ẹ̀ ni wọ́n ń bẹ̀ wọ́n ní ẹ dákun ìfitọ́rù bá ń jẹ́ ìfitọ́rù <laughs> <laughs> béèyàn fẹ́ gba nǹkan tí èèyàn bá rí ojú bàbá òun eh. èèyàn gba lọ rẹ̀ ojú rẹ̀ wá pín wá pín ìfitọ́rù ẹ dákun ẹ bá ń gbà torí bàbá ti mọ̀ pé òun ti ń palẹ̀ máàlì kìyàmà ara tó ń sì bá lọ́dọ̀ ọlọ́run náà ni tó ń kó sínú apẹ̀rẹ̀ yìí wọ́n ní tó ṣe aláwẹ̀ ọgọ́rùn-ún ṣe lẹ́nu ọgbà aládàá tiẹ̀ ó tún wá gba aládàá dèdè aládàá tiẹ̀ nìkọ̀ọ̀kan gbà nínú àwọn èèyàn ọgọ́rùn eh. owó wo la wá fẹ́ fẹ́ rà yẹn lẹ́yìn rọmọdán níbo ló ti fi rí adúrú ládàá yẹn lẹ́yìn rọmọdán kọlọ́hún kọ́mọ́sá ìwọlá ni kọ́mọ́sá ìjọ ọ̀rọ̀ wa lọ́rùn o ọlọ́run bá ní falakọ́tà hamali akọba falakọ́tà hamali akọba allahu akbar ọlọ́run bá ní ẹ̀fẹ́ ẹ̀fẹ́ fo òkè jahannama ẹ̀fẹ́ fo dá tẹ́ẹ̀fin ní jásíbẹ̀ wàmà adẹ̀rọ̀ kamali akọba ọlọ́run bá ní rẹ Muhammad ta ló ṣàlàyé fún ọ ìtẹ̀yẹ̀ máa ń ṣe tí máa fi ń fo òkè já àdínámà tí òfin ní já síbẹ̀ fakku raqaba ọlọ́run bá ní tẹ́ wà ń pẹ́ fẹ́ fò dá tẹ́ fẹ́ já síbẹ̀ ìtẹ́ ṣe tẹ́ fi fò dá ìtọ́ lágbára ni òun ní ká ẹ lè bọ́kùn lọ́rùn ẹrú kó nù dé èèyàn padà. aw it'amun fi yawmin dhi ẹlẹ́ẹ̀kejì tẹ́ ẹ bá lè ṣe yẹn ẹ pèpè oúnjẹ fẹ́nìkan tẹ́bi ń pa yẹtí máa bọ́yọ̀ ọmọ òrukàn ni dá makarọba nínú àwọn ẹbí yín àwọn abala ìní kò ní tí ó jẹ dá matẹrọba ẹni tí ìṣẹ́ ìṣẹ́ ó bò dáadó débi pé tá matẹrọba kò rẹ́ni tí ó fi sùn mọ́ eré yẹpẹ̀ ní sùn. wàlláhi àwọn tá à ń sọ yìí ń bẹ láwùjọ wa ẹ bá délé tẹ́lẹ̀ omi ń gbé èyàn sì bu ẹkún pé síbi tó ti ń jáde wá ni suratul balad aya ẹlẹ́kọ̀ọ́kànlá ẹlẹ́kẹ̀jìlá ẹlẹ́kẹtàlá ẹlẹ́kẹrìnlá ẹlẹ́kẹdógún ẹlẹ́kẹrìndínlógún eleven to sixteen ní suratu albaladi nígbà tí ramadan ò sí tẹ́lẹ̀ orí tọ́lọ̀ ni ó fẹ́ fòdà ká tó wá pé nínú kínní nínú Ramadan mọ̀ ya wọn o kọlọmọsá ìsànù wa ntí wọn náà bá ní lágbára bó ṣe báàgì pure water ní gbé lọ mọ́ṣáláṣí ẹ̀yin màá yá mi kọlọmọsá ìsànù wa ló lóríire ẹ̀yin olówó ẹ̀yọ sàkáàtì nínú Ramadan iye tí wọ́n ń ta eighty five grams of gold iye yẹn ní sàkáwọ̀ lọ́dún ẹni bá ti ní lọ́wọ́ ó dá sí forty ẹ̀yọ kan bẹ̀ onísàká nínú Ramadan ah sọ́wọ́ ẹ̀yọ sàká nínú Ramadan oore ńlá ni torí pé tó bá yọ nínú oṣù mi ọgbà ládàá àmọ́ kò lè tó yìí tó gbà nínú Ramadan torí ń tọ́ yọ yẹn ní sàká yẹn wọ́n fẹ́ fi ràn wọ́n yẹn lọ́wọ́ kó lè jẹ́ ìrànlọ́wọ́ fún wọn láti fi rí Ramadan gbà láti fi rí àwẹ̀ gbà confidently gbogbo wa pátápátá tí wọ́n ń dàkọ̀ ìfitọ́rù kìí ṣe àwọn ọkùnrin nìkan o ẹ̀yin mahati sisters ẹlòmíì ṣe ìfitọ́rù rí ó gba aládàá ní kọ́ọ̀bù rẹ̀ àti jàlíbáàbù àmọ́ tó o bá ṣe ìfitọ́rù ní gba ìwọ náà ṣe fi lọ́dún ni bó ṣe làbí dùn kọ́ wa máa fún àwọn èèyàn ẹ̀yọ́ màyá mi nínú àwọn ṣe Ramadan ẹlẹ́ẹ̀keje adáwòl umrah òun náà ni bọ́lá bá kẹ́yàn kẹ́yàn lọ umrah ẹ̀rí àwọn haúsá bàbí ní umrah àwọn yorùbá náà ń lọ o àwọn yorùbá ò tó nǹkan umrah nínú Ramadan ah ládàá rẹ̀ pọ̀ anabi ni umratun fi ramadana umra tẹ̀yìn bá ṣe nínú ramadan ta'adilu hajjatan aw hajjatan ma'i ó ṣe déédéé ìgbà tí èèyàn bá ṣe hajj pẹ̀lú mi ìtumọ̀ ni pé yọ gba déédéé láàdá téèyàn ó gbà tó bá lọ Mákà àbọ̀ lọ anabi muttafaqu alayhi hadithu wọn sahih bukhari al-muslim. hadithu yìí lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń ṣe umra nínú ramadan umura onípe ní less hajj kò sí kankan tó wà mẹ́ta yẹ pé tọba ti débi tẹ́ ti gbé ìràwọ̀n ọ̀la nìyàn ọ̀tọ̀jọ́kùnrin ipò fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ọ̀sọ̀ sókè obìnrin náà dà níyàn pé òun fẹ́ bẹ̀rẹ̀ sẹ́ ọkùnrin náà dà níyàn pé òun fẹ́ bẹ̀rẹ̀ sẹ́ umura obìnrin náà dà níyàn pé òun fẹ́ bẹ̀rẹ̀ sẹ́ umura ọkùnrin ọ̀rọ̀ ìró kò ní wọ yóò sì faṣọ bora aṣọ méjì péré ni ó fi bora ìró méjì ọkùnrin obìnrin ò lásọ ara mi gbogbo aṣọ yọ wọ gbogbo aṣọ tiẹ̀ yóò tún wọ jàlibáàbù fóònù ọba sì ti dé kaaba ó tàwáfù lẹ́ẹ̀méje ọba ti tàwáfù tán ó yàn nàfílà rákà méjì ní ẹ̀yìn mọ̀kọ́mọ̀ Ibrahim ó tún sásáfà àti mọ́ríwà lẹ́yìn gbà yẹn ó fárí ọba jọkùnrin àbí kó gérun rẹ̀ ọba jọ obìnrin yọrọ ra mú díẹ̀ tí kú wọn gé tíntín nínú orun eré ẹ̀ báyìí ọmọ ti parí umura èyí ń ṣe umura yín. Ni èyí ń ṣe umura láàrin thirty minutes tí o bá ṣe crowd tọ́jú pé òyìn ó ṣe umura láyìn òde láàárọ̀ àbí ó ṣe umura lọ́sàn-án èyí tó bá ti dalẹ̀ ó tó jọyìn flight ó tó máa bọ̀ wá sílé ìgbà tí ìdájọ́ ọjọ́ kejì ó ti délu rẹ̀ tó wó bá ti wà lọ́wọ́ yẹn jẹ̀mọ́ a ó da púpọ̀ fa ìbádà eléyìí tí o bá tí o bá sówó èèyàn kan máa wọlé ní bá a ṣe wà yín àwọn yẹn ti múra báyìí ọlọ́mọṣà ọ wà darí umura ní Ramadan ọ wà gbalada ìgbà tó lọ Maka tó lọ hajj gbígbà tó ṣe hajj pẹ̀lú ànábì ọ ah, wà ń fowó ṣe bẹ́ẹ̀ dé ah! wọ́n jọ lọ́wọ́ gbowó lọ́wọ́ rẹ o ọlọ́mọṣẹ́ ìṣàánú ẹni kọ̀ọ̀kan wa nínú àwọn aṣẹ́ tó wà nínú Ramadan eh, òun náà ni tàlímù dín ká máa kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ọ̀kan náà àwọn ṣẹ́kọ̀ọ́ wà kan níjẹ́ ni. wọ́n ń ṣàlàyé pé àwọn èèyàn ní Ramadan ìbádà ni ẹgbẹ́rún kẹ́kọ̀ọ́ bàbá ní mọ́ni lẹ́fì kọ́ àlàhàdà ta ni ń sọ pé àgbọ̀rọ̀ ọmọ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn Ramadan fàyínnàmà tọ́lábùlẹ̀ ilmi min afudọ́lì ìbádàtì wà ákọ́rọ́bì tọ́àt nínú àwọn nǹkan téèyàn fi máa rújú lórí Ọlọ́run òun náà ni kéèyàn máa kẹ́kọ̀ọ́ ẹ̀sìn wọ́n máa ṣàlékún nínú ọmọ ẹ̀sìn nítorí pé bí ó bá sí jàmáà ẹ̀sìn rẹ náà lójútùú ẹni ẹnu àwọn tábà wà ní ìtìkáàfù nìkan làwọn fà sọ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àyín máa wa wọ́n sábà máa ń palẹ̀ kéwùtì nínú ìtìkáàfù kùránì àti àsìkáàrì nìkan ní máa ń pọ̀ àmọ́ kìí ṣe wọ̀ ní kéèyàn ó kẹ́kọ̀ọ́ lásìkò kìí ṣe wọ̀ torí pé o béèrè nǹkan kan lọ́wọ́ mi o à ń gbàwẹ̀ lọ́wọ́ o tọ́wọ́ àlọ́ lè ṣe ìbádà rẹ̀ jákujàku ṣé wàhálà ò ti dé níparí ẹ̀yọ́mọ̀ ayọ́ mi ẹ̀yọ́mọ̀ ayọ́ mi níparí òun náà ni tahari laylatil qadri nínú àwọn nǹkan tá a gbáradì tá a palẹ̀mọ́ fún òun náà ni bó o ní àṣẹ ní sùn lóru ẹyọ kan tó wà nínú Ramadan ànábìdẹ ti júwe fún wa yí pé ká má dààmú nínú mẹ́wàá gbẹ̀yìn lọ́lọ́run fi sí sẹ́mi pé mẹ́wàá gbẹ̀yìn yẹn kò sórun níjẹ́ bẹ́ẹ̀ tó bá sùn ó sùn díẹ̀ ni ó sùn díẹ̀ ó nìkan jí ọ ó fi àlámù sí àlámù tó pariwo gan ni ó kìí ṣe ìjọ máa dún wẹ́rẹ́wẹ́rẹ́ <laughs> tahari Laylatul Qadr nínú àwọn iṣẹ́ tó wà ní Ramadan téèyàn gbọ́dọ̀ miss òru yẹn Ànábì ní man qama Laylatul Qadr bẹ́ẹ̀ yẹn bá lè nàró lóru náà ti ṣe náà fìlà Laylatul Qadr òru Lailatul Qadri ọwọ́ sinafila níbẹ̀ òkìtàràwì ọwọ́ ajé òru Lailatul Qadri ó dìde lóru obìnrin òun sinafila ọwọ́ ajé òru Lailatul Qadri ìmánà wà ti sábà tí gbàgbọ́ sì ń bẹ lára rẹ tó o ti di kèfèrí o ti dẹlẹ́bọ o sì gbàgbọ́ pé ọlọ́run ọba Allah ló ní kó dìde o sì gbà pé àánú ọlọ́run sọ̀kalẹ̀ lóru yẹn wà òun retí ẹ̀san lọ́dọ̀ ọlọ́run gufira lahu ma taqaddama min dhanbi gbogbo ẹ̀ṣẹ̀ tí wọ́n náà ṣẹ̀ tọ́jà àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké ọlọ́run parẹ́ lóru Laylatul Qadri kí wá sẹ́yìn nìkan wọ́n ní fiha yufraku kullu amrin hakim gbogbo àdúrà tó bá ṣe ọlọ́run gbà torí òru yẹn ni wọ́n ọlọ́run ní ká màláíkà ọkọ kádàrá ọdún kan ní tí ó ṣẹlẹ̀ lọ́dún kan àwọn tí ó lọ àlọ́mọdé ọdún yẹn ni wọ́n kọ àwọn tí ó jáde láyé àwọn tí ó darọ àwọn tí ó dafọ́jú àwọn tí ó sọ̀kalẹ̀ àwọn tí <laughs> Allahu akbar lẹ́yìn ní gbogbo rẹ̀ àwọn tó lọ́wọ́ gbéga àwọn tó lọ́wọ́ sinà fún àwọn tí wọ́n sàlẹ̀ tí wọ́n máa sin lọ́hùn àwọn tí wọ́n máa bẹ̀rù ọlọ́hùn àwọn tó lọ́wọ́ bá aláàjọ́ máa kẹ́ nínú òru yẹn ni wọ́n ṣe kínní nínú òru yẹn ni wọ́n kọ gbogbo ẹ̀ ọ gbọ́dọ̀ sùn nítorí àforíjì ó sì gbọ́dọ̀ sùn nítorí kíni jama nítorí pé kí ọdún rẹ ti ń bọ̀ tó fẹ́ lò kó lè ṣe kínní kó lè dà kọ́lọ́n lè ṣíjọ́ àníwọ̀. òru mọ́júmọ́ January first yẹn ìranu nìyẹn ìranu nìyẹn kò sí lára Islam èyàn sì gbọ́dọ̀ bá wọn ṣe é àmọ́ wá ṣàdúà ẹ̀yọ́ màyá mi ní gbogbo ọ̀sán rọmọdán nítorí wọn bá ń fẹ́ má dákẹ́ nínú rọmọdán o ní gbogbo òru rọmọdán ọmọ ṣàdúà má o ọlọ́wọ́n aláǹgbọ́ o gbogbo ohun tó wọn bá ń béèrè máa sọ lọ́sàn máa sọ lóru máa sọ lọ́sàn máa sọ lóru títí rọmọdán ò fi tán pẹ̀lú yọ̀ǹda ọlọ́wọ́n ọlọ́wọ́n padà fi lé ọ lọ́wọ́ tó rí bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún ọ torí nǹkan mi bẹ́ẹ̀ téèyàn máa béèrè tó jẹ́ pé mùsíbà ni ọlọ́run wàá fi fún yẹn ní nǹkan mi tó dáa ju téèyàn béèrè lọ àmọ́ pé lásìkò gbígbàdúà nínú Ramadan gbìyànjú kọ́ ọmọ sàdúà kó tó jẹ sàárì àbí tó wá sì mọ̀ pé sàárì rẹ tó bá ti jẹ tán ó tún kù bí thirty minutes gbìyànjú kọ́ ọmọ fi sàdúà ẹ̀yọ́ màyá mi ká máa jíjẹ sàárì nínú iṣẹ́ Ramadan ni ká máa jíjẹ sàárì sórí tó wá jíjẹ sàárì wá gbìyànjú kó rí pé ó ń jòkó àdúà ní sáàrì bóyá kó tó dáná àbí lẹ́yìn ìgbà tó dáná tán ìwọ tó jóbìnrin máa ṣe náfìlà máa ṣàdúà máa ṣe náfìlà máa ṣàdúà máa tọrọ àforíjì kó tó di pé àlùfájàrí ọyọ ìdákẹ́ẹ̀ta àgbẹ̀yìn nínú òru ọlọ́run máa ń sọ̀kalẹ̀ sí sámà ayé tá a sì mọ̀ bí ṣe ń sọ̀kalẹ̀ àtàgbà bẹ́ẹ̀ sá yẹ̀lí kùbí jalalihi wa adhamati ọlọ́run máa ń sọ kí wọ́n yẹ da'uni fa astajib bàdà wọ́n lọ́wọ́ ta ni ń ṣàdúrà kí n gbàdúrà rẹ̀ kí rọmọdáwò tó dé tẹ́lẹ̀ inú rọmọdáwò náà yóò tún máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ló sì jẹ́ pé wọ́n ní ṣáàrù rọmọdáwò ṣáàrù istijaba oṣù rọmọdáwò oṣù gbígbàdúrà ni àti gbogbo àwọn àsìkò tádùn àmọ́ ń gbà nínú rọmọdán ká bójútó ọlọ́run ọba alá ọba alágbára abẹ́ bimannihi wa karamihi wa asma'ihi wa sifatihi an yataqabbala minna a'malana fi rọmọdán gbogbo iṣẹ́ tí a bá ṣe nínú oṣù náà gbogbo iṣẹ́ tí a ń ṣe nínú oṣù náà kọ́lọ́mọ́sá ìgbà fún wa gbogbo dáadáa èyí tí a máa ṣe tẹ́lẹ̀ ọlọ́mọ́sá ìjọ rọ̀ wá lọ́rùn nínú Ramadan ilé gbogbo àwọn tí wọ́n bẹ nínú ìṣòro ọlọ́mọ́sá mú kó fún wọn gbogbo àwọn tí wọ́n bẹ nínú wàhálà ọlọ́mọ́sá yọ wàhálà kó lọ́rùn wọn gbogbo àwọn tí wọ́n bẹ nínú gbèsè ọlọ́mọ́sá san gbèsè ọrùn wọn gbogbo àwọn tọ́rẹ̀ ọlọ́mọ́sá bá gbogbo àwọn tí wọ́n sunkún lérí ìṣòro kan àbí kejì kọ́lọ́mọ́sà pa wọ́n lẹ́rìn gbogbo àwọn alárìsíkí àárín wa kọ́lọ́mọ́jọ owó tán lọ́wọ́ yín o gbogbo àwọn tálíkà àárín wa ọlọ́mọ́sà gbé wa náà sókè àwa tá láàrin ọlọ́mọ́sà fà wa náà sókè gbogbo àtàjọ ọmọlé ẹ̀kọ́ ọlọ́mọ́sà fẹ́ kọ́ wáyé wa kó ṣe wàhálà fẹ́ sìn dáadáa wà tá fa tá gbìyànjú tá wa lọ́nà aburú ojú ọ̀nà ọlọ́mọ́jọ ṣẹlẹ̀ sí wa bá a bá ṣe ń sọ àtàwa àtàwọn tá à ń sọ fún kọ́lọ́mọ́sà jọ kọ́lọ́n bá aláàkọ́ wájà sọ̀pọ̀lọpọ̀ ọdún láyé subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا او على سفر فعده من ايام اخر